Senhor. Thank you. aṣẹ̀dá ọ̀run ọba tí ń lébi gíga àjúbọ̀ ọlọ́run ẹ̀mẹ́wọ̀n wòlíì ọba tó pọ̀ nípa àti agbára afúnni másìrègùn ọba àṣẹ ńlá ọba gbogbo agbára ọba gbogbo ipá ọba gbogbo ìmọ̀ alìwí lè ṣe afúnni másìrègùn àṣẹ tí ń gbàṣẹ mi ọ̀rọ̀ tí ń gbé ọ̀rọ̀ mi erin ńlá ọba tí ń gbérin mì ẹkùn ńlá ọ̀run ọba tí ń fẹkùn ayé ya pẹ́rẹpẹ́rẹ àwa má dìde ìjìnlẹ̀ fẹ́ ọba ilé agbára ọ̀run òkè ńlá ọba tí ń borí òkè ológo dídún ẹlẹ́rù ni ọba tí ń jẹ́ mi ni èmi ni má ṣe bẹ̀rù òkèlè gbòǹgbò tí oṣù àti àjẹ́ ò lè rí gbé mi àràbà ń bu olódùmarè ọba tó lọ́ba mù sínú ibú omi òkun apatakù tí ọba tó omi òkun ò ṣe gbọ́ngbẹ ògo fún ọlọ́run lókè ọ̀run adúgbẹ́lọ́wọ́ ọlọ́run ọlọ́run abrahamu ọlọ́run isaac ọlọ́run jacob ọlọ́run israeli ọlọ́run ọ̀kẹ́ méje ó lẹ́gbàájì ogun ọ̀run ọlọ́run baba ńlá méjìlá tí ń gbénú àpótí ẹ̀rí ọba àwọn ọba olúwa àwọn olúwa adúgbẹ́lọ́wọ́ ọlọ́run fún àǹfààní tó fún wa àti orí ọ̀fẹ́ tó fún wa láti jẹ pàdé lọ́jọ́ tí ò ní ara mi nínú olúwa mo kí gbogbo ọkàn tó ń wò mí tí wọ́n ń gbọ́ mi pé ṣé àlàáfíà ni mo bá yín bí kí àlàáfíà ọlọ́run kó má ṣe lágbèrè nínú ayé wa ìbùkún ọlọ́run kó má ṣe lágbèrè nínú ayé wa àánú ọlọ́run kó má ṣe lágbèrè nínú ayé wa pàtàkì jùlọ oore ọ̀fẹ́ ọlọ́run kó má ṣe dágbére nínú ayé wa ọba táà rí tarí iṣẹ́ ọwọ́ rẹ̀ ni ẹnìkan olórí ṣùgbọ́n àárẹ̀ ògo rẹ̀ ògo ọlọ́run náà kó má ṣe dínkù nínú gbèsè ayé wa ara nínú olúwa ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ lọ́jọ́ òní ó dálé lórí ìgbéraga ìgbéraga èyí tó kọ́kọ́ máa ń ṣíwájú arábìnrin kan wọn mọ̀ máa wá ní tọ́bá máa sọ̀rọ̀ wọ́n ní ẹjọ́ lọ́nà fẹ́ mú akọ́kọ́ ìyàngòrè mo wá súnmọ́ ọmọ ní màmá ẹ má bínú mà owó tẹ́ ẹ pa yóò lágbára díẹ̀ ó ní kì í ṣe pé bóyá wèrè pé ajá ta ó ní ìsọ̀rọ̀ sí ẹ̀ ní àti ìwúwá ẹ̀ á dẹ̀ yájú sáwọn tí ó yẹ kó yájú sí ọlọ́run fẹ́ mú nìyẹn ọlọ́run ò ní mú wa torí pé ọlọ́run máa múyàn o bẹ́sù ṣe múyàn náà lọ́lọ́run fúnra rẹ̀ múyàn olùwàkówà pẹ̀lú wa ìgbéraga èyí tó máa ń ṣíájú kí ìparun tó dé oríṣiríṣi ọ̀nà oríṣiríṣi ọ̀nà ni ẹ̀dá gbà gbéraga tí ó sì mọ̀ tó ti di ògbólógbòó ẹ̀wù sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ara ó ti di ògbólógbòó ẹ̀wù ṣùgbọ́n tó ọ̀pọ̀lọpọ̀ kíyèsí pé ohun tí mo ń ṣe yìí kò dáa ní gbogbo ohun tí ènìyàn bá ní láyé tó ń di agbára yálà ọlọ́run ló ọ̀dọ̀ ọlọ́run ènìyàn ti tọrọ ẹni àbọ̀dọ̀ sàtánì tó dáni lójú tó bá ti di gbólágá irú wọn máa ń padà ṣubú náà ni torí pé ìgbà ọlọ́bí òréré bó ṣe lè wù kó rí gbogbo wa á padà dẹ́nà ọ̀dín ni ọlọ́run kó jẹ́kọ́jọ́ jìnà síra wọn kẹ́lẹ́yìn kó má ṣíwájú kó níwájú kó má kẹ́yìn tí ẹ̀dá bá rántí ikú tí ẹ̀dá bá rántí ikú wípé ọjọ́ kan ọjọ́ kan inú ajílẹ̀ lẹ́yìn asusu jẹ́ a máa ṣọ́ra kó lórí pé a lọ sínú ẹsẹ̀ bíbélì gbogbo ènìyàn tó ní ìgbéraga ní ara tó ń ṣe ìgbéraga nítorí ipò tó wà àbí nítorí irú ènìyàn tó jẹ́ nínú ìsọ̀rọ̀ sí nínú ìṣe nínú ìwà ó lẹ́ni tó fi jọ ó lẹ́ni tó fi jọ ó ní aṣíwájú kan tó fi jọ tó ti máa ṣe irú ẹ̀ torí pé ìgbéraga inú ẹ̀jẹ̀ ló wà tí ó bá sì sí ìdásí ẹ̀mí mímọ́ intervention of the Holy Spirit ó máa ń le púpọ̀ kí àwọn èèyàn bẹ́ẹ̀ tó mọ̀ yí pé ìgbéraga làwọn ń ṣe. kò sẹ́ni tí ẹ̀mí yóò lè bàlẹ́ kò sẹ́ni tí ẹ̀mí yóò lè bàlẹ́ ẹ ti bí ẹni tí jẹ́ pẹ́tálákà paraku ni tí òye òye débẹ̀ tó wọ́n bá dé ẹ wá ṣọ́ ẹ̀wà ẹ̀ nígbà tó wà ní tálíkà àti nígbà tí owó dé ìkan nìyẹn ó lè jẹ́ ipò kì í ṣe polówó ṣùgbọ́n agbé sí ipò kan tó bá dépò yẹn ó ṣeé ṣe á gbàgbé àwọn tó kù á bẹ̀rẹ̀ sí ṣe wọ́n bí ẹrú ó lè jẹ́ lè iṣẹ́ ni ó lè dá lè iṣẹ́ lẹ̀ fúnra rẹ̀ ni kó gbàyàn síbẹ̀ lóríṣiríṣi èyí tá tèmi tiẹ̀ ń fojú rí tó jẹ̀jẹ̀ pé ló ní àárín àwọn ọmọ ìyá wa nílẹ̀ Yorùbá gan kò lóǹkà bí ká gba ènìyàn lọ́mọ ọ̀dọ̀ ká lò nílò ẹrú ká sọ̀rọ̀ sí bó ṣe wù wá ẹni ọba àjùwá lọ ẹgbẹ́ rí ìdáwọn ọmọ tíátà tẹ̀ ń ṣe tó fi àwàdà tó ń ṣe ṣùgbọ́n nínú ibẹ̀ náà àwọn ọmọ bá ń kọ́ ẹ̀kọ́ burúkú ń bẹ̀ nínú eré mi àní màmá sẹ́mi ni èmi mo kó bá yín ni ìyá tó ní ewu lórí ẹlọ́ọ̀lọ́mọ tẹ ti ṣe nígbà tẹ wà ní ìwé àmàbà pín ìyá arúgbó tọmọ wẹ́yà thirty one thirty two tó gbà lọ́mọ ọ̀dọ̀ a ṣe jakujaku tẹ́ ẹ̀ bá lè gbẹ́rù ẹ màmá ẹ fi ṣẹ́lẹ̀ tẹ́ ẹ̀ bá lè ṣí géètì bàbá ẹ kúrò ńbẹ̀ èmi mọ èmi kọ́ ni mo kó bá yín ìgbéraga á dẹ̀ tí ẹni títí máa fi ṣiṣẹ́ ẹkúkú wo fíìmù wọ́n wá di títí kí ló jẹ́ kí ló ṣe kí ló ṣe wọ́n bàtà máa wọ́n rí pé ọ̀dọ̀ ẹni tó ti fẹnu kọ́ ni sátánì ò ní ti wá sígbó torí sátánì kì í tìyàn sí ibi ire kò sí ẹni tó ẹ̀dá tó fẹ́ràn ti sàtánì tí sàtánì á gbà á lẹ̀ kò pọ́sibù sàtánì òun gbà yàn lẹ̀ àáfikún ìṣòro ẹni wàá jẹ́ ìgbádùn ọdún mélòó kan wàá wá jìyà ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìgbéraga ẹwù ọ̀pọ̀lọpọ̀ àwọn míì àwọn ẹlòmíà ẹlòmíà nítorí pé fẹ́ bẹ́gbẹ́ mu àfikún ọjọ́ orí ẹ̀ a ní iye báyìí lòun jẹ láti lè dẹ́gbẹ́ mu pé àhà èmi náà ìsàbáwù mi náà ní mí ẹni tó bá ń bá gbàlagbà rìn bóyá àgbàlagbà àwọn ìyá fifty five ló gbé sixty òun náà ní òun náà fẹ́ ṣe sixty ọlọ́run jẹ́ ká kọjú kú ipa ìgbéraga náà ni ẹlòmíì àwọn èèyàn á ní bó ṣe kúrú yẹn a ti fi a ti sọgbọ ọmọ ọmọ ìkẹlẹ ló ma jẹ ṣùgbọ́n bíbélì sọ pé ẹ̀mí àwọn wòlíì a máa ṣe kí ni a máa tẹríba fún ara wọn àwọn kèfèrí lè máa ṣe kò tọ́ sí àwọn onígbàgbọ́ àbára mùsùlùmí òdodo kèfèrí lè máa ṣe lórí kèfèrí ní òlé èpò lójú iṣẹ́ gbogbo kèfèrí náà ni ò dáṣe mọ́ kèfèrí ní òlé èpò lójú ẹlòmíì ò lọ sí chọ́ọ̀chì kò bá ti yàn jẹ́ pé ṣùgbọ́n torí pé àìmọ̀ àìní ẹ̀kọ́ ìjìnlẹ̀ kùránì àìní ẹ̀kọ́ ìjìnlẹ̀ bíbélì kò mọ bá ṣe ń sọ̀rọ̀ kò mọ bá ṣe ń gbèsè kò mọ bá ṣe ń ṣe wọ́n lè ní kí n sọ̀rọ̀ ṣùgbọ́n ah, ni tó bá ni o tó bá tẹ̀ mọ́lẹ̀ wàá rúgbó yín ìgbéraga òun ló ń ṣíwájú ìparun ó sì máa ń tìyàn ní pàápàá tẹ́ bá wo àrìnjọ̀nú owó pé nìyàn bá lówó tí ò bá ṣọ́ra tí ò bá ṣọ́ra owó á tí tí tí tí tí tó máa fi kó sínú àdánwò burúkú ìbá ìta ní kò ní tiwa pa bẹ́ẹ̀ lómi bá ń wo Mercedes jọ́ra jíìpù látọ́gùn a kàn dìde ni a gbé ọtí a mú nímukú mu a máa sọ rádàdàdà ọ̀rọ̀ ní àwùjọ gbàgede a sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé ọlọ́run kò sí a sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé ẹni tí ẹni tí ìṣẹ́ iṣẹ́ ọlọ́run kan ló dáa a sọ̀rọ̀ gbàù bí ìgbà tó jẹ́ pé àwọn tó wà níbẹ̀ wọn ò tó kí nìkan lójú rẹ̀ torí pé ọtí ti wọra aláriwo lọtí líle aláriwo ni ọtí líle olùwà yóò gbàdúrà wa ìgbéraga òun ló ń gbé ní sọ́lẹ̀ mo ní bẹ́ẹ̀ èèyàn bá ní ìgbéraga ó lẹ́ni tó fi jọ torí pé bíbélì ní pé iṣẹ́ èṣù bàbá wọn òun ni wọ́n ń ṣe ẹni tó gbéraga tó jẹ́ bàbá wọn tó ń gbẹ̀mìyàn òun náà lè ṣù èṣù ní lọ́wọ́ sọ̀rọ̀ wa ẹni jésù bá fọwọ́ tọ́ tí yóò bá dé òkú ọlọ́run mú kò ní mókè tó máa fi kú tí o bá di òpó ọlọ́run mú kò ní mú òkè tó máa fi kú torí pé ẹni tó ṣe jẹ́jẹ́ gan orí ogun amẹ́ríkà sí ẹni tó ń ṣe ìgbéraga ó ti fi pó paralẹ́gbẹ̀ẹ́ náà ṣùgbọ́n ẹlòmíì ò ní mọ ibi tó gun ti ń jà wọn ẹlòmíì ò nímọ̀ pé òun fún wọn lòun gbọ́n gbógun ti ara wọn ṣùgbọ́n lójú ta rẹ̀ I mean this and that òyìnbó rẹpẹtẹ ni ẹni tó yẹ kó sọ Yorùbá sí kó sọ pé ẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ lẹ́mà asáré òyìnbó ń bẹ̀ kó wọ́n bá pẹ́ ni ẹni bọ̀rẹ̀ àbáǹtì asọ òyìnbó ń bẹ̀ hello yes yeah, how can I help you ẹ eh, lẹ́sà ẹ̀ka lẹ́sà ọ̀gbìn kí ni kí n ṣe fún yín o ó ti wúwo jù lọ́nà ẹlòmíì nítorí ìgbéraga ló ti gbé wọ̀ nítorí ìgbéraga ló ti wà ní àgọ́ ara ẹ̀ èṣù ti kó star sí lápá èṣù ti kó star sí lápá ìgbéraga kì í jẹ́ kéèyàn kéèyàn rí àánú níbi jẹ́ kéèyàn ti rí àánú gbà kì í jẹ́ kéèyàn rí oríire ṣe kì í jẹ́ tẹ̀síwájú ó sì máa ń kó bá nìyàn ni tẹ́nìyàn bá tó bá bóyá bóyá bóyá ó ti ṣe oògùn bóyá kádàrá ti ṣe débì kan tàbí ti mo gbọ́ nínú agbára kan tàbí èyí tó ń lò á jáde ìdánimá bẹ́ẹ̀ lẹ́yìn do you know me do you know my i will deal with you torí pé ti mọ̀ torí pé ti mọ̀yàn ẹ wo àpẹẹrẹ nàìjíríà wa tíjà bá ṣẹlẹ̀ láàrin àwọn méjì mẹ́ta ẹ mọ ohun tó wọn máa sọ do you know me I deal with you you know who am I ẹ oyin tó fi ń ṣeré wa fi ń ṣeré nínú àwọn kan fi ń ṣeré Facebook ni ọ̀rọ̀ wà nínú gidi wà ń ọmọ kékeré tó ń ta àgbàlagbà láyà wọ́n fi ṣe oríṣiríṣi àpẹẹrẹ àpẹẹrẹ àpẹẹrẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń fi ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ gidi wà nínú àwọn ọ̀rọ̀ yẹn ṣọmọ èjì mi ni ṣọmọ èjì mi ni ọ̀rọ̀ gidi wà nínú ẹ̀ nítorí pé a ò tẹríba mọ́ fún àwọn aṣáájú bíi tàtijọ́ mọ́ àti ń wo àwọn tó àwọn aṣáájú pé èmi náà lè dé èmi náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ Oyinbo, bá ṣe ń kọ́lé fáwọn òyìnbó wọn lágbára wọn ní èmi eh, eh, eh, ò fi bẹ́ẹ̀ gbóyìnbó wọn ní ẹjọba wọn ní the sky is the limit wọn ní rárá the sky is the beginning níbo lọ́wọ́ fẹ́ lọ lẹ́yìn sky ṣòro ó fẹ́ wọn ní ọ̀run lọ ni the sky sky is the limit sky lẹ́yìn sky òfurufú yìí lẹ́yìn sky ìjọba dé sky is uh, sky is not the limit níbo lọ́wọ́ fẹ́ wọ̀ lọ ó fẹ́ wọn ní ọ̀run lọ ni wọ́n lọ kó gbàdúrà wa ìgbéraga bíbélì sọ torí pé iṣẹ́ èṣù bàbá wọn náà ni èṣù ló kọ́kọ́ gbéraga ìwé ẹ̀sáyà orí kẹrìnlá ẹsẹ̀ kejìlá èṣù ló kọ́kọ́ gbéraga báwo ni ìwé ṣe ṣubú láti ọ̀run wá ìwọ Lúsíférì ìràwọ̀ òwúrọ̀ báwo lẹ ti ṣe kí ọ lulẹ̀ ìwọ tí o ṣe àwọn orílẹ̀-èdè lápẹ́ apá àwọn orílẹ̀-èdè tí èṣù ráyè wọnú wọn ló sì fẹ́ lè ṣẹ́ wọn ní apá àwọn bíi Sódómù àti Gòmórà àwọn bíi Kórà Dátánì àti Àbúrámù èṣù wọnú wọn lọ wọ́n ṣìṣe ní agbára Ọlọ́run ojú tó ń wò mí ojú tó ń gbọ́ mi a ò ní ṣìṣe àti ṣe oníwọnú ayé wa ọ̀pọ̀lọpọ̀ sì ṣe àtìlẹ̀kùn orí mọ́ wọn rí gbà a ò ní ṣìṣọ ìgbéraga ò ní báyé wa jẹ́ ó ti gbọ́pọ̀lọpọ̀ wọ̀ ṣe mọ̀ éèdì mi ni ọmọ <laughs> ṣe o ẹsẹ̀ kẹtàlá torí ìwọ ti wílé ọkàn rẹ pé ó pilọ́pọ̀ rò èmi àgbègbè lọ sí ọ̀run èmi ò gbé ìtẹ́ mi kọjá ìràwọ̀ ọlọ́run èmi ò sì jókòó lórí òkè ìjọ èèyàn ní ìhà àríwá èmi ò gòkè kọjá gíga àwọn sánmọ̀ èmi ò dàbí ọ̀gá ògo jùlọ ṣùgbọ́n a ó mú sọ̀kalẹ̀ sí ipò òkú sí ìhà ihò abọ́ṣọlára iṣu mo sọ fún àwọn ènìyàn nínú àwọn program mi tí mo ṣe kọjá mo ní góòlù láti mọ iṣu nǹkan kan pé láti dá ènìyàn eyẹ̀pẹ̀ iyẹ̀pẹ̀ nǹkan bíi méje sí mẹ́sàn-án la fi dá èṣù èṣù nìkan la fi mọ́ gold emerald diamond gbogbo olóríṣiríṣi ni díẹ̀ tí èṣù ò bá tí ì kọrin ìràwọ̀ òwúrọ̀ morning ni tí ò bá tí ì kọrin tí ò ti yé jọ ni ilẹ̀ òní mọ ọlọ́run ní ọlọ́run tí ẹ̀mọ̀kọ́ ọlọ́run fẹ́ràn orin gbogbo ẹ̀ ló wà lára ẹ̀ ṣùgbọ́n gbà tó gbéraga tọ́lọ́wọ́n á gbé tí àwọn múga ju ti ọlọ́run lọ kí ló ṣẹlẹ̀ sí àrùn Michael Balógun ṣọ́ Michael olórí ogun ló kéré jù agbẹ́dìde nínú àwọn áńgẹ́lì afun ní ìgbà iná torí pé góòdì kì í fi ojú kan iná kì í fojú kan iná ọlọ́run ní Michael náà ìgbà iná yìí ná sí aṣọ sátani okùn aṣọ sátánì gbogbo aṣọ tó wọ̀ bọ́ sílẹ̀ ni róòbù tó wọ̀ ó dàbọ̀lẹ̀ abọ́ abọ́ sí o èṣù láṣọ lọ́rùn di títí títí títí àti ní yóò fi dé aṣọ aláṣọ lè ṣù wọ̀ kò sí aṣọ lọ́rùn èṣù torí pé abọ́ aṣọ ògùn ẹ̀ dànù aṣọ tó fi ń gbéraga tó ti rí pé bẹ́yà òun náà ti di iṣẹ́ ọlọ́run òun náà lè dá òun tòun òun náà lè ṣe tòun ẹni pé inú òkùnkùn lèṣù ń gbé èṣù kì í gbẹ́rù ìmọ́lẹ̀ torí pé abọ́ oṣù ògbó ìròyìn tó wà ló fi ń tẹ inú òwò ṣe iṣẹ́ ibi inú ìgbòho tí sátani wà ló ti fi ń ṣiṣẹ́ ibi tó bá wá di agbéraga èṣù ní bàbá ẹ nítorí pé ìwé mímọ́ ní iṣẹ́ èṣù bàbá wọn ni náà ni wọ́n ń ṣe. ìwọ tó lè lọ́mọ ẹgbẹ́ kó máa ṣoríire ìlara àti gbẹ́rẹ́gá ti wọnú ẹ kí ló ní kí ló jámọ̀ kí ló jẹ́ ìwọ tó ń fi ipò rẹ́rìnyàn jẹ́ ò ń gbéraga sí ìwọ tó ń fi ọ̀rọ̀ ẹnu bá tènìyàn jẹ́ nítorí ipò tó wà wọ́n gbà ẹ́ gbọ́ torí pé wọ́n rò wọ́n ti wù ẹ́ nípò pípẹ́ ipò tó wà ipò tó ga ipò tó ga ni wọ́n á fẹ́ gbà ẹ́ gbọ́ pípẹ́ lóòótọ́ ló ń sọ ṣùgbọ́n lọ́sùn ló ń pa ògbéraga sí ẹlẹ́dàá ẹmọ ènìyàn aṣọ ìṣòro ń gbéwọ̀ michael abọ́ṣọ ìgbéraga lára ẹ̀ aṣọ dẹni ilẹ̀ kò sẹ́ni tó gbéraga sí ọlọ́run tí kì í dẹni ilẹ̀ ká tó parí prógrámù yìí mo fẹ́ ṣíà kankan èmi kọ́ ni mo kọ́ o èmi náà kà ni mo fẹ́ ṣíà ẹ̀ pẹ̀lú wa kájọ wò ó ohun tó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn ẹ̀dá ènìyàn tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ pé ọlọ́run ò sí wọ́n ṣiṣẹ́ tó wọ́n gbéraga pé ọlọ́run ò sí ohun iṣẹ́ wọn dá wọn lójú iṣẹ́ wọn dá wọn lójú wọ́n ṣiṣẹ́ yẹn ó dá wọn lójú wọ́n wá sọ jáde lẹ́nu pé ah, ah, ọlọ́run bò kò lè ba ilé jẹ́ mi tó ń ṣe dé ikú tó kù dá a máa dé bẹ̀ a máa dé bẹ̀ tá a máa sọ ojú ṣẹlẹ̀ sí wọn ò dá torí wọ́n gbéraga sí ọlọ́run wọ́n gan wọ́n gan wọ́n gan ọlọ́run lọ̀gá ọlọ́run lọ̀gá ọ̀gá ògo ọba ajé má jẹun bẹ́ẹ̀ ta ṣe ń jẹun gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ọba tí máa mú bẹ́ẹ̀dá ṣe mú ọba tí máa rò bẹ́ẹ̀dá ṣe ń rò tótó ìgbà rẹ ọba tá àrí tá à ń ṣe ọwọ́ rẹ̀ olùkọ́ni kése àríyìnrú alábẹ́mọ́lódó ìjà ọba tí ń fa àrámú jìnnìjìnnì gbogbo alágbára ayé gbogbo tó lágbára bí àrá sán bí àrá gbogbo alágbára wárìrì nítorí pé agbára àṣẹ ọlọ́run ni gbogbo ọkàn wárìrì ọkàn yìí bá pa á gbọ̀n tó àrá tó ikọ́ lásán nìyẹn ògbóni fọlọ́run lókè ọ̀run gbogbo ènìyàn tó ń gbọ́ mi lé tó mi lé ẹ bá mi ṣe kábíyèsí fọlọ́run ògbó kábíyèsí ọlọ́run àánú ẹ bá mi kí aleluya sí ọlọ́run aleluya sí ọlọ́run ògbó gbogbo agbára ni èsì ò lè sọ àá ọba tí a ò rí ta ríṣẹ́ ọwọ́ rẹ̀ èjì ńlá ọba tó kún gbogbo ilé ayé pẹ̀lẹ́ mọ́ òrùn ńlá ọba tí ń lọ gbogbo rẹ̀ kílẹ̀ gbàgbà ta ló lè fọwọ́ gbogbo òrùn ta lè dáṣọ bò ó igbó òrùn yìí ò gbọdọ̀ yọ bí òfé yìí bá ká ọjọ́ máa yọ ni ta ló lè sọ pé kọjọ́ máa yọ bàbá ẹni náà ò sí gbogbo bẹ́ẹ̀ nìyẹn ṣe lè lágbára tó gbogbo bẹ́ẹ̀ nìyẹn ṣe lè jẹ́wọ́fà tó òòlù ìlágbára tó lọ́rùn torí pé kí ni erùpẹ̀ erùpẹ̀ erùpẹ̀ gbogbo apàdà bá wá dẹran ìdí lórúkọ Jésù láìpẹ́ ọjọ́ àníjẹnilẹ̀ Olúwa yóò gba àdúrà wa ìgbéraga a máa gbéni sọ́lẹ̀ ẹlòmíì ẹnìkankan ò jọ lójú kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí kò sẹ́ni tí ò lè bú nítorí iṣẹ́ ń jì díẹ̀ tó wà lápò ẹ̀ èmi ò jẹ́ nítorí ipò bó bá gbé èèyàn sí ipò kan ẹ ká ṣọ́ra ẹ ṣọ́ra torí pa àmọ́ ọ̀la bàbá rẹ kan ẹ má jẹ́ àyàn jẹ torí pa àmọ́ ọ̀la bàbá rẹ àgbàlagbà ẹ má jẹ́ àbú wọn torí ọ̀la ẹ má jẹ́ àyájú yóò wa ǹjẹ́ ìwọ ń Ọlọ́run ǹjẹ́ ìwọ ń gbéraga ìwọ tó ń ṣe nǹkan tó ń wù ní ìwà ìsọ̀rọ̀ sí ẹ ìwọ náà wò ó ṣé tó bá sọ sí ìwọ náà ṣe lè gbà á òun kò lè fi rò bóyá òun gbéra ká bó gbéra ká ìwọ náà oníkàlùkù ronú ara ẹ ǹjẹ́ nǹkan tí mò ń ṣe yìí ìwà tí mò ń wù yìí ǹjẹ́ tó bá ṣe irú ẹ̀ sí mi náà kémi ìwọ náà kọjú sí mi rọ̀ kọjú sí mi rọ̀ nǹkan tí wọ́n sọ sí ìyàn ìwọ wá sọ sí rẹ̀ ṣé wọ́n lè gbárù ẹ̀ àìmí olè pé láǹtí o mi ìṣẹ́gbẹ́ àìmí ah, ìṣe ìṣe kí ni o ó rẹ̀ wà nílò lọ́lọ́run bíbélì fèkì ló ń kà ṣọ́ọ̀ṣì fèkì ló ń lọ mọ́ṣáláṣí irọ́ ló ń lọ ò lọ mọ́ṣáláṣí kankan ntọ́ ń sọ tó o bá gbọ́ ò fi ṣe wà wò àwọn àkọ́ gba kìrìsìtẹ́nì pọ̀ akọ gba mùsùlùmí pọ ọgbọ́n ọlọ́run òróró jáde ọlọ́run òróró bí mo ṣe sọ ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn we have compromised religion we have compromised gẹ́gẹ́ bí ìwé Galatia a máa ń fi ṣeré ní Nàìjíríà pé àwọn aláìnírònú ara Galatia nígbàtí Paul débẹ̀ kí ni Paul apọ́sù sọ fún wọn ó lẹ́nu ẹnu yà mí torí pé ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tó pè yín ẹ ti kúrò nínú ìpè tá a pè yín sí ẹ ti bọ́ sínú ìpè mìíràn ẹ torí pé àwọn bọ́ni bó ṣe jẹ́ ọkọ̀ wà tó ń yọ yín lẹ́nu ẹ jẹ́ àlọ́ wo Galatia Galatia kínní ẹ wo Galatia kínní orí kẹfà ẹnu yà mí ẹnu yà mí nítorí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tó pè yín sínú oore ọ̀fẹ́ Kristi ẹ ti kúrò ńbẹ̀ sínú ìyẹrẹ mìíràn èyí tí kìtẹ̀ wá ṣe mìíràn bí ó tilẹ̀ ṣe pé àwọn kan wà tí wọ́n yọ yín lẹ́nu wọ́n fẹ́ wọ́n sì ń fẹ́ yí ìyẹrẹ Kristi padà lọ́kàn yín ṣùgbọ́n bó bá ṣe àwa ni tàbáńgẹ́lì kan láti ọ̀run wá tó bá wàásù ìrere mìíràn fún yín jòyí tí ẹ ti wàásù fún yín lọ dẹ́kun nítorí pé díẹ̀ ní ìfibú torí pé àwọn èèyàn mọ̀ ọmọ bible manipulate now don't have to twist the bible if you don't uh, if you if you go the no no I don't want that version oya go and read that uh, St James version oya go and read the New Testament they want to they want to use manipulate that word they quote the bible out of context to suit their purposes to buttress their point liars fake prophet and prophetess fake they listen they read the bible they were they are widely read the degree you had in the bible <laughs> it doesn't say you know the bible deeply no this you are the bible has to be has to be spirit led if you are not led by the spirit you cannot understand the bible even the quran The, the, the, the books uh, of God. You, you cannot understand the book of God if you don't spiritually study it. I've been telling people you cannot go to theology school, come back, become a pastor, and then say God called you to sort of, a church. You are a liar. You are a liar. Because divine calling <laughs> is very special. It's very special. It's very special. Nípa èso wọn la ó fi mọ̀ wọ́n. O ò lè lọ sí amókè mú kakùránì àwa di òdìgbò òdàdì di màlímù ní ní apá abo ni. Tọ́lọ́run bá pé ẹ ò lè ṣiṣẹ́ yìí. Bẹ́ẹ̀ lọ́run bá pé èèyàn èèyàn ò lè ṣiṣẹ́ yìí pé bá kọ́lọ́run bó bá dàjọ́ lẹ̀ tó ní pé torí o lọ theology school eh, kìnnìkan kìnnìkan ministry eh, èyí tí a lọ sí bẹ́ẹ̀ sọ pé ministry ni ministry lè fold up àbí ministry lè kó bá wọlé ó ti pè ní ministry fún yín lórí ọba kó oúnjẹ tó bá ṣẹṣẹ má ṣe ministry ni ministry of works lẹ́kọ̀ọ́ wọn kó owó jẹ ministry of works and housing wọ́n ní sọ̀fẹ́ wọn kó owó jẹ iṣẹ́ ìṣùgbà bá wọn òun ni wọ́n ṣe torí pé ìwà agbéraga yẹn ti wà ẹlòmíín ló pé I must make it by fire by thunder whatever means whatever means I must make it I must make it ẹlòmíràn kó òun gbéraga kò mọ́ nínú ìsọ̀rọ̀ sí ẹlòmíín á sọ wàá rí jẹ́ máa ṣe fún ẹ̀ wàá gbà kí ló fẹ́ gbà ìwọ́jọ́ náà iṣẹ́ èṣù náà ló máa lọ ṣe àwọn iṣẹ́ ibi ẹ lọ máa fọ́ kòkò lórí ta máa rí gbogbo mọ́lẹ̀ máa rí gbàmàrà ó máa dẹ̀ máa gbàṣọ àdúrà òwò mẹ́ẹ̀ máa gbé báìbù sẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ń tọ́lọ́run pè jẹ́jẹ́ ni àwọn tó ti ẹ̀ lágbára ibẹ̀ ò lè mọ̀ kí tẹ́lẹ̀ dìpò ṣùgbọ́n àwọn àyàn àgọ̀ ọlọ́run kó dárí jì ẹ má bínú o ẹ̀yin tẹ́ ń gbọ́ mi kọ́ ni mò ń bá wí o tó bá dẹ̀ tó bá dẹ̀ ń ṣe náà á yí padà ní tó ọ̀rọ̀ kúrò ẹ̀mí àwọn wòlíì a máa tẹríba fún ara wọn ẹlòmíà dúró ẹlòmíà sẹ́kọ̀ọ́rí ni o akọ́rí nìyẹn o agbẹ́ máàkì sẹ́gbẹ́ kan báyìí ó ń dẹmọ nìyẹn o wọ́n ti wọ́n ti wọ́n ti wà ní pápátá orin nìyẹn o wọ́n ti wà ní àìtó orin wọ́n ti wà lọ́ àwọn ọ̀gá orin ògbònú nínú ilé ọlọ́run ọ̀dẹ̀ ni ẹ́ ọ̀dẹ̀ ìbọn tó ò tí ì rà ó fẹ́ máa sáré níwájú ọlọ́run olùdarí ọba ṣẹ̀dá ọ̀hún àwọn màlẹ́kà gan ṣe tọ̀wọ̀tọ̀wọ̀ níwájú ẹ̀ ni wọ́n bẹ̀rù wọ́n bẹ̀rù wọ́n bẹ̀rù wọ́n bẹ̀rù ará ìpẹ́dùn áńgẹ́lì o áńgẹ́lì o hallelujah lórí wọn ó ń padà bọ̀ nínú ọgbọ́n nínú ọlá láti wàá gbà á ìjọba Ah, ìpẹ́kùn ọ̀rọ̀ ángẹ́lì kan pọ̀ fún ìbẹ̀rù wọ́n pọ̀ fún ìbẹ̀rù àwọn ángẹ́lì wọ́n tẹ́jẹ́jẹ́ ni wọ́n nana lọ wọ́n tẹ́jẹ́ ni mímọ́ mímọ́ mímọ́ náà ṣe torí pé wọ́n rí agbára àṣẹ ṣùgbọ́n àwọn ènìyàn ọmọ ṣe o àwọn ènìyàn afẹ́nà afẹ́nà we want comfort zone we don't want to serve God we want, we want, we want to serve God in a comfortable way in a comfortable way. We don't want to serve God. We don't want to suffer. We don't want to suffer. And if you have a divine calling, <laughs> you have to go through hellfire. I'm not even not done by do it. Oh, something on my do it. ọ̀hún sọ pé iná máa jó ẹ ṣùgbọ́n ó ní àwọn kankan tó máa là kọjá gẹ́gẹ́ bí ìṣòro ọlọ́run á mọ̀ mọ̀ ní ìṣẹ́ bóyá ìṣòro ń ṣe ẹ́ ìṣe bóyá wọn sàṣìyà láti dílé ẹ tó bá ní pé o ní ìpè ọlọ́run pè ẹ wà á ọlọ́run á gbé wálẹ̀ wọn pátá àtúnrẹ̀ máa bùndẹ ní kọ́ọ̀sì tó fi ń tó fi ń bíùdẹ yẹn tó bá ti ṣubú báyìí gbàgbé ẹ tó bá ti ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ lọ nìyẹn ẹ bè tó dájọ́ lẹ̀ tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run gidi ẹ bèrè tó ju wọ́n rì tọ́ba láwọn ṣe twenty thirty kìnnìkan years ohun tó ń tọ́jú ó lágbára ṣé wọn ogun làwa wọn ogun gbàlà làwa ó sì ní tá à ń gbọ́ ó sì dá àná òní ọlọ́run níjẹ́ ká fi ẹ̀mí wa ká fi ṣòfò dànù nínú iṣẹ́ ìrànṣẹ́ yìí gbogbo ẹ̀yin ènìyàn ọlọ́run tẹ́ ń wò mí mo kí yín o ẹni agbára ọlọ́run ojú òní tì yín o ẹ àwọn màmá wa àwọn bàbá wa tí ẹ ń wò mí ẹ òkìkí Jésù JP God bless you abundantly uh, you will never fail olúwo ẹ sista mi jìnnà abudu ọlọ́run á gbọ́ ti yín o ojú òní ti yín o ẹ ní jẹ ìkorò alàgbàyọ̀mí òjò God bless you sir ọmọlọ́lá lọ́lá God bless you ma màmá wa hàn nàdìsá olúwa ẹtúmbà mi kọ sílẹ̀ tó jésù agbọ́ ti yín o ẹ ò ní ṣiṣẹ́ ò ní ṣubú lábẹ́ ẹ̀dà gbogbo àdúrà fún yín o gbogbo ẹ̀yin tẹ́ ń wò pátápátá ìbùkún ọlọ́run àánú ọlọ́run a máa bá yín gbé ìgbéraga ò ní gbọ́nú yín o ẹ ò ní ṣiṣẹ́ o ẹni tí ìgbéraga wọnú ẹ̀ kò ní mọ̀ á sọ̀rọ̀ ṣàkà ni kò sẹ́ni tí ò ní sọ̀rọ̀ sí a máa wọ pé mi tó ń dé yìí náà ẹ wo méjì síra wọn èyàn lọ sí èyàn lọ sí church àbí mọ́ṣáláṣí ábú alàgbàjọ ẹ̀ agbẹ́kótó dé ámú alàgbàjọ ẹ̀ lójú kì í ṣe pé wọ́n ní ìkọ́kọ́ pa ó aṣàkọ̀wọlé á wá lọ síbi alàgbàjọ ẹ̀ jùlọ kò ń ṣẹgbẹ́ lọ́jọ́ orí o á wá lọ síbi iṣẹ́ ibi iṣẹ́ ìjọba ọmọ tó wá jẹ́ ọ̀gá ẹ̀ ọmọ kékeré ni I'm àwọn ẹgbẹ̀rún i'm sorry i'm sorry i'm sorry i'm late i'm very sorry i'm, I'm so sorry i'm sorry. ẹ eh, wo méjèèjì síra wọn. a fẹ́ràn láti máa rí ọlọ́run fín a fẹ́ràn láti máa rí àwọn ènìyàn ọlọ́run fín a fẹ́ràn láti máa rí ara wa fín nítorí ìgbéraga àyà ẹlòmíì inú èkuru ló ti wá láti ìlú ẹ̀ tó ti wá inú èkuru kò jẹ́ nǹkan kan tábà débi rí ìgbà ah, ọlá díẹ̀ díẹ̀ mí sí wa ó tán ìgbéraga bẹ̀rẹ̀ àwọn wo ni àwọn wo ni ní ẹbí àti ẹ̀ sínú sẹ́ẹ̀tì èmi ò sínú ní iṣẹ́ gbẹ́ àwọn wo ni set tiẹ̀ mo máa ń sọ nínú ètò mi bíbá yìí àwọn sẹ́ẹ̀tì ẹ̀ wà ní mọ́ṣúárì àwọn sẹ́ẹ̀tì ẹ̀ wọ́n ní phd àwọn set ẹ̀ ní masters méjì mẹ́ta wọ́n wá gbélé ọlọ́yà wọ́n ti kú wọ́n wà ní bẹ́dà ground wọ́n wá gbélé ọlọ́yà wọn ò lè lọ mọ́ wọ́n á gbé wọ́n bá tọ́bá dòrú wọ́n á máa sunkún wọ́n á jókòó wọ́n á gbé ọjọ́ tí ọjọ́ kún wọn ò tí ì pé o níṣẹ bọ́ọ̀ mọ́ ṣe o ìfúkọ̀ ìfúkọ̀ mú wọn lọ náà ni lágbára ọlọ́run gbogbo ojú tó ń wò mí láìpẹ́ ọjọ́ ikú òní mú yín lọ ẹ ṣàmì ẹ ṣàmì ikú òní mú yín lọ àwọn wá báyìí àgbèdàgá ẹ lọ ṣọ́ra yín àgbèrágá ẹ lọ ṣọ́ gbogbo àwọn nǹkan tó pàdé tó ń kó sílé yẹn lọ́kó dànù ọlọ́run nìkan ló lè ṣe tó bá dójú ẹ̀ tó ò rí nǹkan kan lò ó kú jẹ́ òtí ẹ̀ wá rí bíbélì ó kú agbárí ẹ̀ láti máa kó òtí ẹ̀ ẹni tí ó jókòó níbi gbogbo àgbẹ̀ ní máa gbẹ́ ẹ̀bẹ́ òjijì ó dùn máa rì ó wá kú àti ọlọ́run wọn wá sí àwọn màlẹ́kà wá sí ìwé ẹ ká wò ó bóyá kójú òṣùwọ̀n kí ló ṣe fún wa iṣẹ́ wo ló ṣe lọ́jọ́ ọlọ́run ìwọ ẹlòmíì tún bí láti palẹ̀ láti kó tí à ń lé ọlọ́run ó ti tú láti gbalẹ̀ ẹjọ́ ṣé mo lè fún ìyànlówó kan bá mi gbà wọ́n ní kó gbà ọ̀lẹ́ ẹjọ́ ṣé mo lè fún ìyànlówó kan bá mi gbà àánú ẹ̀ ṣe mí ọjọ́ ìbínú ọjọ́ ẹ̀rù wọ́n ti bá mi kọ́lẹ̀ táyé tọ̀run yóò fò lọ tí ẹlẹ́sẹ̀ yóò ṣe o lè fi tí ì ṣe láàárọ̀ breakfast bread and egg máa wo lọ Eh, ẹlẹ́mí máa purọ́ mọ́ kíníkan kíníkan ó máa ṣe o wọ́n náà dẹ̀ máa pọ̀ ní ìyàn ọlọ́run o tẹ̀ fíjọ́ kan pàrẹ̀ tó bá tiẹ̀ gbá torí ara ẹ̀ àwọn ọmọ ẹ̀ ń kọ́ àwọn ohun tó dé ọjọ́ alẹ́ ń kọ́ ká lè wú nípa tiẹ̀ pé o ṣe tó lè ṣe ká lè wú nípa tiẹ̀ o tọ̀rọ̀ kuru ọ̀pọ̀lọpọ̀ ò ní fẹ́ gbọ́ ọ̀rọ̀ púpọ̀ lọ́ ló mú wá ara mi ní olúwa a ò ní pẹ́ dánu dúró ẹ jẹ́ ká lọ ṣọ́ra nínú ìgbéraga Lucifer ṣubú asọ sínú ọgbọ́n ẹ̀ nípẹ̀kún ó bínú inú Revelation orí kejìlá ẹsẹ̀ tí ó gbẹ̀yìn ó bínú ó lọ sóde ayé ó lóun lọ bá gbogbo àwọn ọmọ ọlọ́run òun lọ bá wọn fínra tó o bá ti nífẹ̀ẹ́ owó jù o ti wọnú ìgbéraga nìyẹn o ò lè ṣiṣẹ́ ọlọ́run òun láti fi ara rẹ̀ sílẹ̀ ní gbogbo ènìyàn òun láti bọ̀wọ̀ fún gbogbo ènìyàn òun láti bọ̀wọ̀ fún ọba òun láti bọ̀wọ̀ fún òfin ìlú òun láti ṣọ́ra rẹ̀ ẹ́ ṣe malẹ́gà jàjà náà ń pè níbàdàn alágbára tó lọ pé tó agbára ẹ̀ dá lójú ni agbára ẹ̀ dá lójú ibi táwọn èèyàn gbọ̀dé agbára ẹ̀ta lójú ní mẹ́kòsí wọn bá wọ́n wọnú kìnìún jàjà kìnìún jàjà gbogbo ara ẹni nìbàdàn ẹ lọ béèrè kìnìún jàjà gbogbo ara ẹ ó ibi tó dá lójú dé nìyẹn pé àti ẹ ṣe tó wà ní nítorí tálẹ̀tì kan tó fẹ́ wo wèrè sàn tí wèrè rásù ẹ̀ tó ń dalẹ̀ ṣe ọlọ́yọ̀ gbọ́ àdúrà wa alábìnrin olúwa ẹ jẹ́ aṣọ́ra ohun táwọn máa sọ àwọn orí kan àwọn òṣèṣẹ́ o lè sọ nígbà yẹn ó jẹ́ gbẹ́gbẹ́ ọdún tó lọ́nà tí máa mú sẹ̀dé àì fún ẹ wàá ti gbàgbé wàá ti gbàgbé wàá rò pé o sọkọ̀ sọ ni ò bá àwẹ̀nú àgbo ò bá àfi gbogbo gbàǹtẹ́ sí ìdí ò bá àlọ́ gbogbo ìfúnpá ò bá àṣẹ gbogbo ẹ̀kọ́kọ́ di ẹni lámùrè tọ́lọ́run bá máa mú ẹ láàárín ọmọ kékeré ọ̀rọ̀ lọ́kọ́ wọn pẹ́lú máa sọ sí wàá sì jẹ̀bi ọlọ́run wà á jẹ̀bi ọlọ́run bàbá àjọmọ ló gbó emèrè kójọmọ ló gbó àjẹ́ ọlọ́run ọba lójú gbogbo ẹ̀dá lọ ìṣẹ́jú kan kò dání ò ní kú kò sẹ́ni tí ò ní kú mo gbàdúrà ní àtẹ̀mí àti ikú ò ní pa ọjọ́ ẹja ṣọ́ra ẹja lọ gbàdúrà olóògbé tuntun ẹlẹ́rù ni ọba lé agbára ọ̀run àwọn adúgbò aláyọ̀ agbé ọ̀gá yìí olóògbé torí pé ìwọ ni ọlọ́run kò sí ẹlòmíín ọba tí ó tó gbójúlé tó tó fẹ̀yìntì ní ọ ọba tí ò lábà wọ́n ọba tí ò láṣìṣe gbogbo ṣọwọ́ ẹ̀ ló péré pérépéré agbóga lónìí agbóga yìnyín lógo olú àgbọ̀pẹ̀ wa ọba tí kìí fi agbára rẹ̀ yọ ìyẹn nìkẹ́ni jẹ́ a sì yóò wù ọba àràbà ń burú dùnmọ́ rè ògún pariwo ẹ̀ àti rí òru yìnyín ọlọ́run lógo gbogbo ṣọwọ́ ẹ̀ ló yìnyín ọlọ́run olú àgbọ̀pẹ̀ wa adúpẹ́ rẹ ọlọ́run fún oore ọ̀fẹ́ àǹfààní tó fún wa nígbà kékeré láti lè sọ̀rọ̀ Olúwa gbọpẹ́ wa Olúwa gbàyìn wa ọkọ̀ wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà ibi tá ti ṣẹ̀ Olúwa dáríjì wa ọlọ́run agbára ṣẹ́ rẹ fi yà wá sí mímọ́ má bu ẹ̀ṣẹ̀ wa mọ́lẹ̀ ọlọ́run Olúwa pa ìṣẹ́ wa rẹ́ torí ẹ̀ṣẹ̀ tá a bò mọ́lẹ̀ ó lè padà wùdìdè bàbá nígbà tó bá rẹ̀ wùdìdè àwa dèrò tó bàbá Olúwa pa ìṣẹ́ wa rẹ́ agbára ṣẹ́ ìyàsímọ́ jẹ́ kó wọnú ayé wa lọ agbára sẹ téèyàn fi ń tẹríba téèyàn téèyàn kì í fi ń ṣègbéraga jẹ́kọ̀ wọnú ayé wa lọ agbára ìmísí táwọn fi lògbésí ayé wa tí àwọn ohun mèremère wọn láyọ̀ máa fi tọ̀ wá wá olúwa jẹ́kọ̀ wọnú ayé wa lọ olúwa dìwà lámòrè ká lè máa yìn ọ́ lórúkọ jésù kristu olúwa wa mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí àti gbogbo ojú tó ń gbọ́ mi ojú tó fi wò mí ò ní fọ́ o etí yìí ò ní di lórúkọ jésù ìrìn ojú owó rí ojú ojú yóò máa ríre ní nílẹ̀ alààyè ẹ níjẹ̀kọ̀rọ̀ nílùú yìí o bẹ́ẹ̀ ni ó rí lórúkọ jésù kristu lúwa wa àmín ẹ jẹ́ ká sáré ka ohun tí mo sọ lẹ́ẹ̀kan àwọn tó ń gan ọlọ́run tá a fojú rí ní sọ́ọ̀nì tá a gbọ́ èmi èmi èmi kọ́ ni mo kọ́ o èmi kọ́ ni mo kọ́ o àwọn tó kọ́ èmi náà kọ́pì ẹ̀ ni ṣùgbọ́n mi ò bẹ́ẹ̀ sí ẹ̀ àwọn tó gan ọlọ́run ẹ gbọ́ ọ. Eh, caption yẹn sọ see who mocked God because I don't do I don't plagiarize uh, the person who wrote this may God bless him or her I don't plagiarize I don't all those uh, pay, copy and paste I don't do it I believe in my own brain uh, people who mock God uh, th this one is John Lennon if you know John Lennon he was a singer Some years ago, during his, his, his interview with an American magazine, he said, Christianity will end, it will disappear. I do not have to argue about that. I am certain. That was what John Lennon said. You know what happened to him? Uh, he said, Jesus was okay, but his subjects were too simple. What happened? Today, we are more famous than him. Now, Lennon again, after, in 1966, after saying that the Beatles were more famous than Jesus Christ, he was shot six times. He was shot six times. Ẹ̀mí fà lọ́yìnbọn pa lọ́yìnbọn kún. Tancredo Neves, he was the president of Brazil. During the presidential campaign, he said if he got 500,000 votes from his party, not even God We will remove him from presidency. Look at that utterances. Utterly rub utter rubbish. Now, what happened? Sure, he got the vote, but he got sick a day before his inauguration as president and he died. Ọjọ́ tó máa ti jó yìí kò rí òkú kò rí òkú yẹn jẹ tó gbó gan Ọlọ́run. Kazuza was a Brazilian Brazilian composer. Or are a singer and a poet during a show in in Kanekyo in in, in uh, Rio de Janeiro while smoking a cigarette look at this he puffed out some smoke into the air and said God that's for you he died at the age of 32 of lung cancer in a horrible manner he died at the age of 32 years in a horrible manner because he mocked God The man who built the Titanic, this one is interesting. We all know this. The man who built the Titanic, after the construction of the cruise ship Titanic, a reporter asked him how safe this Titanic would be. Now, with an ironic tone, he said, Not even God can sink it. The result? He said, Not even God can sink. We all know what happened to the Titanic. They still showed uh, the film few days ago. I watched it on telly and I remember that man. Marilyn Monroe, an actress. She was visited by Bill, Bill, Billy Graham during the presentation of his show. He said the Spirit of God had sent him to preach to her. After hearing what the preacher had to say, she said, I don't need Jesus. A week later, she was found dead in her apartment. Because he doesn't need Jesus. She doesn't need Jesus. See? The ex-vocalist of the LCDC, one of his 1979 songs, his, his son, Don't Stop Me, I'm Going Down All the Way Down the Highway to Hell. Look at that. On the 19th of February 1980, Bon Scott was found dead. He had been choked by his own vomit. He choked by his own vomit. Gbogbo nǹkan bá ń sọ, ẹ jẹ́ ká máa ṣọ́ra àwọn áńgẹ́lì rìn kọjá wọ́n sì ń kọ́lẹ̀ ìwọ tó ń parọ́ tó ń tó ń jẹ́rí èké gbogbo eléyìí kò sáṣegbé ó máa padà wá bá ẹ ẹlòmíín jìyà lọ́jọ́ ogbó ohun tó ti fi ọjọ́ ìwé sọ ẹlòmíín jìyà lọ́wọ́lọ́wọ́ kò jẹ́ kẹlòmíín rọ́nà lọ nítorí tó ti fẹnu ẹ̀ sọ ẹlòmíín ti gbọmọ ọlọ́run nù yàrá ẹ̀ ni ọlọ́run wo ni ẹ̀ chọ́ọ̀chì wo ló ń lọ ẹ̀ má dá wọn lóhùn darí má bá wọn sọ àwọn nǹkan báyìí ta ló pè é lé ọlọ́run ló pè é lé eléyìí tí ò láṣọ wọ̀ yìí ọlọ́run ló pè é ìwọ jẹ́ ọlọ́run tó ń tó tó ń wà pẹ̀lẹ́ nìyẹn owó kọ́ ni owó kọ́ ni ìpè owó kọ́ ni ìpè mọ́tò bọ̀gìnì kọ́ ni ìpè ẹ mo mọ àwọn bàbá kan lórí òkè oko ni wọ́n ro oko ni wọ́n ro tó bá gbówó fún wọn nígbà lọ́wọ́ ẹ tó bá ti pọ̀ ọ́n mọ́ ah, ah ó tì èmi náà máa sọ nínú ìpè rẹ̀ tani o tani o láìpẹ́ owó ẹ̀ tani tọ́ba ti wọ́ báyọ̀ ní ah, ọmọ mi àláfíà ni fún ẹ ohun tó ń wọ́n jọba ní wọ́n ní iṣẹ́ owó àwọn tó wọ́n jẹun wọ́n sọ̀rọ̀ fún ẹ èyí sàmọ́ kéèké sìn tó máa wọ́n wọ́n máa fáyà bí ẹni máa dákú àyà náà ló wá tíìpù tó bẹ́ẹ̀ ayé sàtáni ó máa ń pọ̀ rẹpẹtẹ wọ́n ayé oṣù ó pọ̀ lọ bí àwọn ah, àdálẹ̀ rẹpẹtẹ ni tó bá máa túmọ̀ ẹ̀kọ́ méjì pẹ̀lú máa túmọ̀ méjì péré bá lọ́mọ túmọ̀ ẹni láti gbogbo ohun tó sọ́lẹ̀ yìí ṣé kẹ́mínà lọ́wọ́ àgùntàn yìí tó jẹ́ pé it is well náà ní gbogbo ẹ̀ bíbélì ní iṣẹ́ èṣù bàbá wọn ni wọ́n ṣe ẹjá tẹ̀síwájú ìlọ yóò gbàdúrà wa ká má tiẹ̀ mú lọ èyí tó tiẹ̀ burú jù ní pé èyí tó gun ọlọ́run tó sọ̀rọ̀ nípa mọ́ mọ́tò yẹn right off ní ẹ̀yìn dẹ̀wà ní mọ́tò yẹn ẹ̀rọ iṣẹ́ ọlọ́run ẹ̀yìn yẹn ò dẹ̀ fọ́ gbogbo kírètì ẹ̀yìn yẹn wà bẹ́ẹ̀ mọ́tò yẹn dẹ̀ tọ́ǹbù tọ́ǹbù tọ́ǹbù dẹ̀ right off ó fẹnu gan ọlọ́run ni o ó fẹnu ó fẹnu sọ̀rọ̀ oúnjẹ ọlọ́run bá travel nínú ó nítorí pé bíbí àwọn wà yìí ó ti kún oríṣiríṣi pẹ̀tọ́ ọlọ́run bá lè travel nínú trunk yẹn wẹ́ẹ́ torí àwọn ọ̀ráyè fún ọlọ́run bíi àfitọ́bọ́lọ́ bá wà travel ọlọ́run dẹ̀ wọnú trunk yẹn lò ẹ̀mí ọlọ́run wọnú trunk yẹn lò tọ́ trunk yẹn yín kẹ́tẹ̀ yín wà bẹ́ẹ̀ mọ́tò yẹn sọmọtò tó kó wá rún ẹ̀wọ̀ ọlọ́run kábíyèsí ọba ńlá ọba àtàmá jẹ̀bi ẹni trunk yẹn rún kírètì yẹn yọ̀ọ́ rán bẹ́ẹ̀ kírètì yẹn kò sí tó ṣe ìkànnì báyìí mú ẹyin yẹn fọ́ ẹ̀jẹ̀ aṣọ́ra ẹjẹ́ aṣọ́ra Christian Hewitt Jamaican journalist and an entertainer said the Bible word of God was the worst book ever written ṣe gbọ́dọ̀ yẹn Christian Christian Hewitt she was a Jamaican journalist and entertainer torí pé ó ti mọ̀ gbogbo gbogbo ó lè ti dẹrú èrú she said the Bible was the worst book everything. In June 2006, she was found burnt beyond recognition in a motor vehicle. ẹ yẹ ẹ jẹ́ Nàìjíríà ti wa ká má dárúkọ. bóyá ó dàbí ó fẹ́ jọ rẹ̀ àbí kò fẹ́ jọ ó dàbí kò dàbí ẹ rántí àwọn tó sun báìbù wọ́n sun báìbù ẹ̀yin náà mọ̀ tó ṣẹlẹ̀ sí wọn òótọ́ ọ̀rọ̀ kúrú wọ́n dáná sun bẹ́ẹ̀ odindi tírélà báyìí wọ́n dáná sun ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sí wọn ọlọ́run fún wọn láàrin kan tó kú àwọn náà mọ̀ pé pẹ̀lú gbogbo táwọn ní ọlọ́run jẹ́ kan láàrin ṣe tó gan ọlọ́run ṣe tó sì lè jù ọlọ́run olùwà yóò gba àdúrà wa àti gbàdúrà gbogbo ẹ̀dá tó gbọ́ mi ẹ jẹ́ náà kọ́gbọ́n kò sí nǹkan táwọn ń mú nínú ìgbéraga mo bá àwọn kan sọ̀rọ̀ nígbà táwọn bẹ̀rẹ̀ mo ní ẹ fẹ́ fa wàhálà ni ta ni mo bájà nínú yín ta ni mo yájú sí nínú yín rí mi ò yájú sí yàn ẹ lẹ́mà náà ni o fẹ́ràn mi màá kí ẹ o fẹ́ràn mi màá kí ẹ. we have to be civil to everyone because God is a loving God who fẹ́ràn wa àtọ̀tá àtọ̀rẹ́ ọlọ́run á rọ̀jò sórí wọn àrọ̀ òjò sórí wọn á fún alátẹ́gùn á fún wọn lómi mú gbogbo ẹ̀dá tó dá ó ti mọ̀ pé gbogbo ọkàn yín bẹ́ẹ̀ ọkàn tí ó bá mú omi ó máa kú ẹ wo ẹ wo Ismaili ìyá Ismaili ṣebí wọ́n dá ta ni wọ́n lè dànù ṣùgbọ́n torí ọmọ yẹn ọmọ tó gbódá nìyẹn màlíkà yẹn sọ̀kalẹ̀ wá pé wá wọ ọkọ yìí lọ́bẹ̀ wo ó dẹ̀ rómi mu pé má lọ́sítara obi tó ti tó ti tó àbá tí ò rí nǹkan kan ògo fọlọ́run lókè ọ̀run àdánù dúró ń bì ẹ̀yin ènìyàn ọlọ́run mo gbàdúrà fún yín o gbogbo ojú tó ń wò mí ọkàn tó ń gbọ́ mi lórúkọ jésù ẹ ní kílẹ̀ tó pòṣìkà òun láti bàjẹ́ èmi ń sọ lórúkọ jésù ohun ìgbésẹ̀ kàbá wà nínú ilé yín nínú ìdílé yín kò ní bọ ohun rere yín jẹ́ agbára àràpadà ọlọ́run yóò dì yín lámùrè ìkà òní ẹni tí ẹ ti bàjẹ́ òní bá ti yín jẹ́ o torí àwọn kan mọ̀ pé tí àwọn ti bàjẹ́ wọ́n ti mọ̀ káwọn lè rọrùn wọ̀ torí ẹgbẹ́ burúkú wà wọ́n ti mọ̀ wọ́n á máa ṣe oríṣiríṣi páàgùn máa dà wọ́n láàmú ẹni tó máa bá tẹ̀jẹ̀ ó èmi àti àní nípàdé wọn lórúkọ jésù bí bá dẹ̀ sá kò ní ràn wá ọlọ́run yóò dì wá mú ojú òní ti wá ẹ a ó pàdé ní ọ̀sẹ̀ méjì tó ń bọ̀ lágbára ọlọ́run ẹ àfàsìkò yìí irọ́ gbogbo àwọn ènìyàn wa létí gẹ́gẹ́ ti mọ̀ pé àjọ̀dún wa ń bọ̀ àjọ̀dún ọmọ ogun ìgbàlà unification council army of salvation anniversary àjọ̀dún yìí máa wáyé ní on the fourth of august ní selina lane àwa ò kí ń pẹ́ kì í dẹ̀ ń ṣe fún ti owó tàbí wá ṣe rárá láti wá jọ gbé ọlọ́run ga ni ẹni tó bá ní oore ọ̀fẹ́ láti bá wa pé ní dagenham selinas lane ní love of ministry ọlọ́run yóò gbàdúrà wa olúwa yóò dì wá mú ẹ gbìyànjú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èèyàn mi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èèyàn wa ẹ̀yin olólùfẹ́ ọmọ ogun ìgbàlà ẹ̀yin tẹ́ jẹ́ pé ọmọ ogun ìgbàlà náà ni yín ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ jókòó lé ẹ̀ wọṣọ ẹ̀yin tó ọ́ tírẹ̀dì ẹ̀yin tẹ́ ẹ ti ṣe ọmọ ogun náà ẹ jáde wá ẹ farahàn lọ́jọ́ náà ẹ̀yin jẹ́ ìwojú ọlọ́run ẹ fara hàn ọlọ́run yóò gba àdúrà gbogbo wa ojú òní ti 4th of august from twelve till 4. we always keep to time 12 till 4. olùwà yóò gba àdúrà ojú òní ti wá ọjọ́ sátọ́dé ló bọ́ sí ìṣèjọ sunday láti lè fún àwọn tó máa ń ṣe ìsìnjọ sunday láàyè ní gbogbo tọ́ọ̀tì wọn láti lè lọ láti máa ń ṣe sátọ́dé ẹ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ gbé ọlọ́run ga ẹ wá ìyẹn ọlọ́run bó wọṣọ àdúrà déédéé bó wọṣọ àdúrà déédéé bó jẹ́ aláṣọ ara déédéé ẹ jẹ́ wá láti gbé orúkọ ọlọ́run ga ni on the 4th of August olùwà yóò dìwà mú a ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni ẹni tọ́lọ́run bá ràn lọ́wọ́ tó bá fẹ́ ràn lọ́wọ́ a ò kọ́ ṣùgbọ́n a ò sọ pé ipá kẹ́nikẹ́ni mú nǹkan kan sílẹ̀ èyí tó ṣe pàtàkì ni pé kí ọlọ́run gba ògo ọlọ́run lọ́gbà ògo iṣẹ́ fún ọlọ́run ni kì í ṣe fún ènìyàn àbí láti kówó jẹ àbí láti fi jẹun rárá láti jẹ́ kí iṣẹ́ ọlọ́run kó tẹ̀síwájú ni ọlọ́run yóò gbọ́ àdúrà yín bẹ́ẹ̀ bá ń wá bá bá bẹ́ẹ̀ bá fi sọ́kàn bẹ́ẹ̀ fi sí dáyàrí yín mo gba àdúrà lórúkọ jésù olóró ogun tó ń bẹ nínú alẹ́ yín lórúkọ jésù igi tó dúró bí igi ọlọ́run kó bẹ̀ dànù ẹni tó dúró bí èṣù onígbèraga tó dé sílé ayé gbé mọ́lẹ́fẹ́ gbégbà mo gbàdúrà ọwọ́ ìdá máńkẹ́lì tá a fi kún èṣù tó bá aṣọ ògbókò lára èṣù gbogbo ẹni tó bá dìde ogun sí yín ọlọ́run kó bá aṣọ ògbókò lára ẹ̀ ojú òní ti yín o àláfẹ́ lórí máa bá yín gbé jésù olúwa wa àmín ó dìgbà ẹ ṣeun. mi lọ́wọ́ máa bá gbàrọ̀ mi rò ó. bẹ́ẹ̀lẹ̀ dá ara mi gbàgbà mi ó bàbá. abiyamọ lọ́rùn ó ẹ dìde. abiyamọ yóò kà mọ́ bí kwalí nàìjíríà ọlọ́nà tẹ̀ mọ́ bí. wàlá iná sì rí bóyá kà mọ́ bí ìjà ọ̀dàlẹ̀ ìwé ìlà ọ̀dàlẹ̀ àmọ́ jìrà ọ̀dàlẹ̀ mú òdodo ṣèbẹ́ ní lábíyámọ́ gbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. ó ní mẹ́rin abíyámọ́ lóde ọ̀run ọ̀pọ̀ mi ẹ má jẹ́ ń jábọ́. Ah, abíyámọ́ nìyá ọlọ́run pọ̀ mí sẹ́yìn. ṣe lára lásán ni ṣùgbọ́n nísìnyí òkàn gami ti débi tómi wá mo ti dé kéla èbúté ìyànjú bàbá o mo ti dé kéla èbúté ìyànjú èbúté ìyànjú mo ti dé kéla èbúté ìyànjú àṣetẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ̀kọ́ tiraka lásán ni tiraka lásán ni ṣùgbọ́n nísìnyí òkàn gami ti débi tómi wá mo ti dé kéla èbúté ìyànjú. ló fi wọ̀ mí wá bá mi bọ̀. mi. Táṣọ òṣì lọ́rùn mi. mi aláṣọ. Aṣọ mi ló fi wọ̀ mí wá bá mi bọ̀. Mo ní gba aṣọ ìfẹ́ lára mi. Gba aṣọ Fáṣọ ikú yá lára mi o ọ̀tá mi ló fi wọ̀ mi wá bá mi àtúbàjáyé o. aṣọ ìyá lára mi gbàṣọ òṣì lọ́rùn mi aṣọ tó fi wọ̀ mi kọ́ lélẹ́yìí ọ̀tá mi ló fi wọ̀ mi wá bá mi bọ́.